وآثارها السلبية وقد تكلمنا في أن الله سبحانه وتعالى غافر الذنب قابل التوب شديد العقاب يقبل التوبة عن عباده ويعفو عن كثير والله سبحانه وتعالى أمرنا بالعبادة ونهانا عن الشرك والمعصية والله سبحانه وتعالى يحب التوابين ويحب المتطهرين وقد أمر المؤمنين بطاعته وطاعة رسوله صلى الله عليه وسلم ونهاهم عن معصية الله ومعصية الرسول والذنوب تحول بين العبد وربه سبحانه وتعالى لذلك في الخطبة اليوم سنتطرق إلى الكلام عن بعض القواعد أو الضوابط تمنع الإنسان من الذنوب والله سبحانه نسأل أن يوافقنا لكل ما يحبه ويرضاه ọpẹ́ni fún ọlọ́wọ́n ọba ọlọ́ọba tí adé ọpẹ́ fún òun náà ni ọba tí ó ṣe ní ìrọ̀rùn fún wa láti tún pàdé ní júmọ́ àti ti èmi abẹ náà ọba kó má ṣe gba júmọ́ náà ní ìbádà fún ẹnì kọ̀ọ̀kan wa nínú kótóbà ilé tí ó kọjá a tún bẹ̀rẹ̀ ìpele ìpele ọ̀rọ̀ míì ní tó ní ṣe pẹ̀lú àwọn nǹkan tí ń jẹ́ ìyapa ọlọ́run ọba ìmá dẹ́ṣẹ̀ sí ọlọ́run ọba àti bó ṣe yẹ kí mùsùlùmí kó bá ẹ̀ṣẹ̀ lò a ṣàlàyé fún wa nínú kútúbà tó kọjá nípa wípé ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba kórìíra rẹ̀ ọlọ́run sì nífẹ̀ẹ́ sí ìmá tẹ̀lé àṣẹ rẹ̀ àti wípé ọlọ́run ọba àlekíọlá ó pa wá láṣẹ pé ká máa tẹ̀lé ọlọ́run ká sì máa tẹ̀lé òjíṣẹ́ ó sì kọ̀ fún wa wípé kí a máa yapa ọlọ́run ọba àti ìmáa yapa òjíṣẹ́ ọlọ́run ọba bákan náà ni wípé ọlọ́wọ́n ọba àlekí ọlá ó fi rinlẹ̀ fún wa wípé òun ọlọ́wọ́n ọba yakubalu tauba tí èèyàn bá túbá ọba tí máa ń gba túbá ẹni ni bákan náà tí èèyàn bá dẹ́ṣẹ̀ tó padà sọ́dọ̀ ọlọ́run ọba tí máa ń gbani mọ́ra ni òun ni ọlọ́wọ́n ọba a sì ṣàlàyé àwọn nǹkan tí ò dín níbi márùn eléyìí tó jẹ́ wípé ó máa ń kọ́ di ọmọ ẹ̀dẹ́ ènìyàn láti túbá lọ sí ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba pé ń tí ọmọ ẹ̀dẹ́ èèyàn bá rí ń gbà mí anna zambahu akbaru min rahmatillah ìgbà mi ọmọ ẹ̀dẹ́ yẹn á rí wípé ṣe tó wú dá ó ti tóbi ju ìkẹ́ ọlọ́wọ́n ọba lọ ìgbà mi sì ni ọmọ ẹ̀dẹ́ yẹn á máa wo wípé ẹ̀ṣẹ̀ tó wú dá yìí ọlọ́wọ́n bò lè ṣe àforíjì gbogbo ẹ̀ látara bó ṣe pọ̀ tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tá a ṣàlàyé fún wa eléyìí tí a wá fẹ́ wò ní kútúbà wa lénìí òun náà ni alqawaid awi dawabit òun náà ni àwọn nǹkan tó jẹ́ òfin àwọn nǹkan kan tó jẹ́ ìtọ́sọ́nà tó ṣe wípé tá a bá mójútó tẹmínàìúnà miniktirọ́fì dunub àwọn nǹkan yìí á ràn wá lọ́wọ́ láti lè máa sá fún ẹ̀ṣẹ̀ á sì máa kọ́ ní wa kúrò níbi ẹ̀ṣẹ̀ kọ́lọ́n ọba àdìkíọ́lá kó má ṣe mú ẹnì kọ̀ọ̀kan wa kúrò níbi máa dá ẹ̀ṣẹ̀ sí ọlọ́wọ́n ọba a ti rí wípé ọlọ́wọ́n ọba ó nífẹ̀ẹ́ sí máa tẹ̀lé àṣẹ rẹ̀ gẹ́gẹ́ bọ́lọ́n ṣe sọ wípé inna Allaha yuhibbu tawabin wa yuhibbu mutatahirin ọlọ́run bá nífẹ̀ẹ́ sí àwọn tí wọ́n máa ń padà lọ́sọ́dọ̀ ọba tí wọ́n bá dẹ́ṣẹ̀ ọlọ́run sì nífẹ̀ẹ́ sí àwọn tí wọ́n máa ń ṣe mímọ́ wọ́n á máa ṣe mímọ́ ara wọn wọ́n á sì fọ ẹ̀mí wọn mọ́ ọlọ́run ọba nífẹ̀ẹ́ wọn ní ọ̀pọ̀lọpọ̀ ẹ wá rí gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run bá pàṣẹ pé ká má dẹ́ṣẹ̀ ọlọ́run bá sọ fún wa pé tá a bá dẹ́ṣẹ̀ òun ọlọ́run bá máa ṣàforíjì ẹ̀ṣẹ̀ náà ni wípé ọlọ́run bá wá gbé kalẹ̀ àwọn nǹkan kan tó ṣe pé tá a á rọ̀ wá lọ́wọ́ láti lè máa jìnà sí ẹ̀ṣẹ̀ á rọ̀ wá lọ́wọ́ láti lè máa jìnà sí ẹ̀ṣẹ̀ àwọn nǹkan yìí tí a bá wọnú alukur'anil karim tá a bá ti wọnú sunna anabi muhammad sallallahu alayhi wa sallam a máa rí àwọn nǹkan yìí ní ọlọ́kan òjọ̀kan àwọn eléyìí tá a wá fẹ́ kà fún wa nínú àwọn nǹkan yìí ó jẹ́ mọ́kànlá abẹ́lọ́wọ́n ọba kó má ṣàì kí ó ṣe wá ní àǹfààní. àkọ́kọ́ nínú tí máa ń kọ́ díẹ̀ ní kúrò níbi ẹ̀ṣẹ̀ an ya'lama al-abda qubuha al-ma'siya òun ni wípé kọ́mọ ẹ̀dẹ́ ènìyàn kó ní ìmọ̀ nípa aburú tó wà níbi ẹ̀ṣẹ̀ ìmáṣe lọ́wọ́ ọba àlekíọ́lá wallahu la yuharrimu shay'an illa huwa qabihun khabith ọlọ́run ò ní kọ̀ fún wa wípé ká má ṣe nǹkan kan àyàfi kó jẹ́ pé nǹkan yìí nǹkan aburú ni ẹgbẹ́ sí ni. wa ghayru maqbul aqilan tá a bá gbé nǹkan yìí sí làákàyè àá pé nǹkan yìí ò bá làákàyè mu wádìí ìnáni tá a bá gbé nǹkan ìsórí ẹ̀sìn a rí i pé nǹkan yóò bá làákàyè mu wà á kílà kan tá a bá gbé nǹkan yìí síbi ìwà a rí i wípé ntọ́nà ọba kọ̀ fún wa pé ká má ṣe yìí kò bá ìwọ ọmọlúwàbí mu ìnà ṣíríkà la volumu na rim ọlọ́run ní ìmọ̀ aṣẹ́bọ sọ́lọ́run ọba ṣírìkùn arim ọlọ́run ọba àlékè ọlá ó ní ìmọ̀ aṣàbòsí èyí tó tóbi jù náà ní kíni ìmọ̀ aṣẹ́bọ sọ́lọ́run káṣẹ́bọ sọ́lọ́run àbòsí ni tába gbé sínú ẹ̀sìn àbòsí ni tába gbé sí làákàyè àbòsí ni tába gbé sínú ìwà náà àárín àbòsí ni. tí a bá wo ọlọ́run bá ní wàlá taqrabu zina ọlọ́run lè gbọ́dọ̀ súnmọ́ ṣìnà innahu kana fahishatan wa sa'a sabila ọlọ́run nítorí pé ṣìnà tẹ rí fahishatan ìwà burúkú ni wa sa'a sabila ojú ọ̀nà aburú ni so tí a bá wo ṣìnà àárín pọ́nà ọba sọ pa burú ni ọlọ́run ní ẹ gbọ́dọ̀ mutí innal khamra wal maisar ọtí mímu tẹ́tẹ́ títa àti ẹbọ ṣíṣe rígìzù min amali shaitan fàṣtẹ̀nìbò ọlọ́run ní gbogbo àwọn eléyìí ẹ̀gbin nínú iṣẹ́ èṣù ni ẹ jìnnà sí ọlọ́run ní innama yuridu shaitan an yuqi'a baynakumul adawata wal èròǹgbà èṣù èròǹgbà èṣù tẹ́ṣù fi ní ẹmutí tó fi ní ẹṣẹ́ bọ́ tó fi ní kẹ́ máa ta tẹ́tẹ́ òun náà ni wípé èṣù fẹ́ fi kó ìkórira sí yín lọ́kàn ni ìbínú ara ẹni èṣù fẹ́ fi kó sí yín lọ́kàn ni wàyà fúdàkùn máa ń sẹ́bi ìlà èṣù sì fẹ́ fi gbé yín kúrò ní ojú ọ̀nà ọlọ́wọ́n ọba ni fahal antum muntahun ọlọ́run ní ṣe nígbà tẹ́ ti gbọ́ báyìí ṣe jìnnà sí àwọn nǹkan yìí gbogbo àwọn nǹkan tọ́nà ọba bá ní ká má débẹ̀ aburú ló wà mẹ́ wàyò ìlú láhùnmù tọ̀yìbáàdì wa yuharrimu alayhim al-khaba'ith ọlọ́run ní ẹ̀rí ànábì sallallahu alayhi wa sallam a máa ṣe fún wọn ní òfin a máa ṣe ní ẹ̀tọ́ fún wọn àwọn nǹkan tó mọ́ wa yuharrimu lahum al-khaba'ith ọlọ́run ọba sì máa máa kọ ànábì sallallahu alayhi wa sallam a máa ṣe ní èèwọ̀ fún àwọn èèyàn al-khaba'ith àwọn nǹkan ẹ̀gbin nǹkan ẹ̀ṣẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ma taraktu shay'an yuqarribukum ila al-janna wa yub'idukum 'ani an-nar illa amartukum bih anabi sallallahu alayhi wa sallam ó ní mi ní fi nǹkankan sílẹ̀ tó jẹ́ pé nǹkan ìfẹ́ bá ti ń ṣe aṣoyin mọ́ náà wọ́n bá sọ yín dẹni ire a sì gbé yín jìnnà síná àyàfi kí ti pa yín láti ẹgbẹ́ kẹ́ wa ma taraktu shay'an yuqarribukum ila an-nar wa yub'idukum 'ani al illa nahaytukum 'anhu ó ní bákan náà mi ń fi nǹkan kan sílẹ̀ tó jẹ́ pé tẹ́ bá ti ń ṣe aṣọ yín dọmọ náà á sì gbé yín jìnnà sálùjọ náà àyàfi kó ṣe pé mo ti kàn fún yín kọ́nà ọba àlekè ọlá kó má ṣe là kúrò níbi iná wà ṣẹ̀rí'atu maslahatu kulluha ẹ̀rí gbogbo tó ń jẹ́ òfin ẹ̀sìn pátápátá oríire ni gbogbo ẹ̀ wà adilun kulluha gbogbo tó ń jẹ́ òfin ẹ̀sìn déédéé ni o wà hikimatu kulluha ọgbọ́n àti òye òun ni gbogbo tí ẹ̀sìn mú wa o. tí ẹ̀sìn mú wa wọ́n wá ní tẹ́bá rí idha kana maslaha kharaja min maslahatin ila mafsada gbogbo ìgbà tẹ́ bá ti rí tí nǹkan kan bá ti kúrò níbi dáadáa tó wá di nǹkan aburú wàlà àdìrò ìlàlíjà o ohun tó jẹ́ déédéé tó wá di nǹkan àbòsí wàlà hikimati ila ma yukhalifuha ohun tó ti di ọgbọ́n tẹ́ wá padà rí ń pò di nǹkan òmùgọ̀ irú eléyìí laysa mina sharia kò sí nínú òfin ọlọ́wọ́n ọba. Kawaso sọ wípé tolo tọ́lọ́ ọba ti láàgbọ́dọ̀ mú káwá sọ pé ti di halal ṣìnà tọ́lọ́ la ṣe káwá sọ pé ti di halal irú eléyìí ti tako ohun tí ẹ̀sìn mú wa nǹkan alákọ̀ọ́kọ́ tá a máa kọ́ dí wa kúrò níbi ẹ̀ṣẹ̀ òun náà ni wípé ká mọ̀ pé ẹ̀ṣẹ̀ ẹ̀gbin ni gbogbo ìgbà téèyàn bá ti wá ń súnmọ́ òun náà máa ní nínú ọkọ̀ ẹ̀ pé á ẹ̀gbin sì ni mò ń súnmọ́ yìí eléyìí á máa jẹ́ sábàbí kéèyàn máa jìnnà sí ẹ̀ṣẹ̀ ẹlẹ́ẹ̀kejì alhayahu minallah nínú tó máa ń kọ́ ni ní kúrò níbi ẹ̀ṣẹ̀ òun náà ní ká máa tijú ọlọ́wọ́n ọba anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní inna mimma adraka nas min kalami nubuwatil ula ó ní nínú àwọn àjogúnbá táwọn èèyàn bá lẹ́nu àwọn ànábì ọlọ́wọ́n ọba tí gbogbo àwọn ànábì ọlọ́wọ́n ọba máa ń sọ fáwọn èèyàn wọn ní wípé iza lam tastahi fasna ma shita tó o bá ti lójú tì gbogbo tó bá wù ẹni kó o máa ṣe ẹni tó bá ń tijú ọlọ́wọ́n ọba àlékè ó mọ̀ pé ainama kuntum yudrikkumul maut gbogbo bí tẹ́ bá wà ikú abayé ń bẹ̀ wàhúwa ma'akum aina ma kuntum gbogbo bí tẹ́ bá wà ọ̀nà ọba bẹ́ẹ̀ pẹ̀lú yín la yakhfa alayhi shay'un fil ardi wala fis sama nǹkan kò pamọ́ fọ́nà ọba lórí ilẹ̀ ni àbí nínú sọ́mọ̀ téèyàn bá ti gbà bẹ́ẹ̀ yasma'uka wa yarak pé ọlọ́wọ́ ọba ọba tó ń rí mi ni ọba tó ń gbọ́ mi ni tasowar kéèyàn náà wá wò wípé nígbà tí n bá ń wo ọlọ́wọ́ ọba báyìí tí mo mẹ́pọ́nà ọba ń rí mi tí mo mẹ́pọ́nà ọba ń gbọ́ mi kéfà àṣì yìí báwo ni màá ṣe ní àyà láti wá máa takò fi ọlọ́wọ́n ọba níwájú ọlọ́wọ́n ọba ṣó ń gbà téèyàn bá ti jẹ́ tí máa ń tijú ọlọ́wọ́n ọba àlékè ọlá a máa jẹ́ sábàbí kéèyàn lè máa ṣe kí ni kó máa jìnnà sí ẹ̀ṣẹ̀ bákan náà aliyekin ká ní ìgbàgbọ́ anna ní àníláhi tẹ̀zúlù bìlmáfíà kó wà nínú ọkọ wa wípé gbogbo àwọn ìdẹ̀ra ìdẹ̀kò tí ọlọ́run bá ṣe fún wa alẹ́tí la tó sọ wa la a lè ṣòǹkẹ́ ọlọ́run ní wa aleikum ni amahu zọhírọ̀tà wà bàbínà ọlọ́run ní àwọn eléyìí tẹ́ lè fojú rí eléyìí tẹ́ gbogbo ẹ̀ sí yín lára ojú yín gbogbo àwọn nǹkan tó jẹ́ wípé mọ́ tọ́lọ́ bá ń dáàbò bò téèyàn ọba ti ń dá ẹ̀ṣẹ̀ tẹ̀zúlù havihi ni'am ẹ̀ṣẹ̀ a máa fa sábàbí kéèyàn pàdánù gbogbo àwọn ọ̀dẹ̀kùn yìí ni nígbà bá ní eléyìí lọ́kàn pé tí n bá ti ń ṣe ọba àlékè ọlá tí n bá ti ń dáràn ọlọ́wọ́n ọba àlékè ọlá àwọn nǹkan ìyá máa jẹ́ sábàbí kí gbogbo ọba ṣe fún mi kí n pàdánù ẹ̀ ìdá ti mọ̀ gbogbo ìgbà tí n ti dẹ́ṣẹ̀ oore kan àwọn oore ọba ṣe fún mi oore ya kuro mbe fomi wa fún mi a rọ́jà rọ́jà gbogbo gbata téèyàn ti wa kuro mbi bí idera yi a á lọdọ sí lọ́dọ̀ eléyìí ńgbà ti mọ eleyi a je wa inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim ipò táwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn bá ọlọ́run bò àyàfi táwọn èèyàn bá ti yí padà táwọn èèyàn bá wà nínú tí wọn ti yí padà tí wọ́n yí ṣe aburú iṣẹ́ dáadáa tó ń ṣe wọ́n yí padà sí dáadáa ọlọ́wọ́n bò ní yí dáadáa padà ṣùgbọ́n gbà táwọn èèyàn bá ti wá fi dáadáa lẹ̀ tó wá ní aburú làwọn fẹ́ máa ṣe gbogbo òdẹ̀ra tọ́nà bá ti ṣe fún wọn tẹ́lẹ̀ gbogbo òdẹ̀ra yìí ọ̀nà bá máa mú kúrò ńbẹ̀ fún wọn ni tẹ́ bá wù àwa mùsùlùmí lẹ́ni ipò tá ti bára wa lẹ́ni nínú ìdààmú ni ìyà ni kò sí ní tó fa sábàbí ẹ̀ tójú wípé kí ni alìsèkìrọ́kù alìsèkìrọ́kù fìlmàṣíyàtì wà òun náà ní pa ti tẹ̀rì sínú ẹ̀ṣẹ̀ àti tẹ̀rì sínú ìmáyapọ̀ ọlọ́wọ́n ọba kọ́nà ọba àlékíọ́lá kó má ṣẹ̀dá wa padà sínú òfin ọlọ́wọ́n ọba àlékíọ́lá. bákan náà ni wípé nínú tí a rọ̀ wá lọ́wọ́ láti lè máa sá fún ẹ̀ṣẹ̀ anna alama yaqinan anna ma'asiya laha natija wa aqibatu kéèyàn mọ̀ wípé gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá dá fi dúnìá wal akhirah ní ilé ayé ó ní àjẹbọ aburú bákan náà ni lọ́run ẹ̀ṣẹ̀ tá a bá ń dá ó ní àjẹbọ aburú nígbà tẹ́lẹ̀ bá ti ń wà nínú ẹ̀mí wa a mọ̀ pé kò sí nǹkan kan tá a lè ṣe nínú aburú àyàfi ká kó ẹ̀san ẹ̀ bóyá nílé ayé ni àbí ní ọ̀run ni nínú àwọn aburú òun náà ni wípé tẹ́dùn ọ̀fọ̀ síkọ̀tù síkọ̀tù náà sì nígbà táwọn èèyàn bá ti mọ̀yàn ní aláburú lẹ́ni tó ń dẹ́ṣẹ̀ àwọn èèyàn nílé trust ẹ̀ mọ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ ilé ayé nìyẹn o bákan náà ni wípé ẹni tó ṣe ṣìnà ẹ̀rí wípé nù yálé ayé ọ̀kúbatu al-amurad al-mutanawwiya àwọn àrùn àìsàn oríṣiríṣi a máa ṣẹlẹ̀ sí àwọn èèyàn látara wípé wọ́n ń ṣe ṣìnà wọ́n máa ń ṣẹ́rí balùkùmọ́rò ẹni tó bá mutí awil mukhadirat àbí àwọn nǹkan tí máa ń pani tó bá ti mu yusabibu lahu al-amurad eléyìí a máa jẹ́ sábàbí fún oríṣiríṣi àrùn wa man yatala'abu bilmaisir ẹni tó bá ń ta tẹ́tẹ́ yusabibu lahu al-faqra a máa jẹ́ sábàbí òṣì fún kọ́nà ọba àlékiọlá kó má ṣe ìlà ẹnìkọ̀ọ̀kan wá mẹ́ wa kadhalika fil akhirah tó bá tún wá di ní ọ̀run ṣirimani ru'yatillah subhanahu wa ta'ala ẹ̀ṣẹ̀ a máa jẹ́ sábàbí kéèyàn má lè rí ọlọ́wọ́n ọba kéèyàn má sì rí ìkẹ́ ọlọ́wọ́n ọba wà iná ọ̀tún ọ̀dínà ọlọ́run ní tẹ́ bá ti dé àwa náà dé tẹ́ bá gbé ẹ̀ṣẹ̀ dé àwọn náà bá àgbé ìyàwó nínú àwọn nǹkan tí máa ń jẹ́ sábàbí kéèyàn lè máa jìnnà sí ẹ̀ṣẹ̀ mahabbatullah òun náà ní ká nífẹ̀ẹ́ ọlọ́run ọba tá a bá ti nífẹ̀ẹ́ ọlọ́run min akuwa asibab li ta'atillah nínú àwọn nǹkan tó jẹ́ sábàbí tó tóbi tí máa ń fa kéèyàn máa tẹ̀ lọ́lọ́run kéèyàn sì máa jìnnà sí àwọn ìmáṣe ọlọ́run ọba òun náà ní ká nífẹ̀ẹ́ ọlọ́run ọba ọlọ́run ní kúl ọlọ́run ní rí ànábì bá mi sọ fáwọn èèyàn pé in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkumullah wa yaghfir lakum dhunubakum tó bá jẹ́ wípé lódodo lẹ bá nífẹ̀ẹ́ ọlọ́run ọba ẹ tẹ̀lé mi ànábì sallallahu alayhi wa sallam wa yuqal innal muhibba liman yuhibbu muti'i wọ́n sì máa ń sọ nínú ọ̀rọ̀ lárúbáwá wípé gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ nǹkan àbó nífẹ̀ẹ́ èèyàn kan á máa tẹ̀lé ẹni tó bá nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ ọba ti nífẹ̀ẹ́ ọlọ́run á jẹ́ sábàbí ká máa tẹ̀lé àṣẹ ọlọ́run á dẹ̀ jẹ́ sábàbí ká máa jìnnà sí ìmáṣẹ ọlọ́run ọba àlekí ọlá. bákan náà nínú àwọn sábàbí àyà àlàmà anna nafsal ihsan aziza òun náà ni wípé ká mọ̀ wípé ẹ̀mí ọmọ ẹ̀dá ènìyàn ẹ̀mí yìí ẹ̀dá tọ́lọ́wọ́ bá pọ́nlé ni ó sì nífẹ̀ẹ́ àpọ́nlé wàlàkọ́dé karọ́mùnà bani adam ọlọ́run láti apọ́n ọmọ ànábì ádámọ̀lé wàhámẹ́lẹ́hùn filibari wàlíbáhàr a sì fún un láǹfààní láti lè máa rìn lórí ilẹ̀ àti láti lè máa rìn lórí omi wàrọ̀dàkùnẹ́hùn mi náà tọ̀yìbáàt a sì ń pèsè fọmọ ẹ̀dẹ́ ènìyàn látara àwọn nǹkan tó mọ́ tó mọ́ wàfàgbọ̀nàhùn àlàkẹ́sìrì mímọ̀ kọ̀dàkọ̀dà tẹ̀fùdíìlà gbogbo nǹkan táwọn náà bá dá àlùjọ̀nú ni màláìkà ni àti gbogbo nǹkan mọ́ ṣe lágbára tó apọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lélẹ̀ wọn lórí agbé ọlá fọmọ ẹ̀dẹ́ ènìyàn ju gbogbo àwọn ẹ̀dá yìí lọ tọ́mẹ̀dé nìyẹn bá wá wu ọlá ẹ̀ bó ṣe tó kò ní fẹ́ wùwà àbùkù torí pé ìmọ̀ adẹ́ṣẹ̀ ìwà àbùkù ni téèyàn bá ti wò wípé ṣé mi tọ́nà ọba pọ́nlé tó báyìí ẹ rí wípé téèyàn bá wà ní agbègbè kan ẹni tó jọ ọ̀gá abiṣẹ́ ọ̀gá abiṣẹ́ tí gbogbo èèyàn ń ẹ rí wípé gbogbo àwọn tó jẹ́ ìwà àbùkù kéèyàn wá jókòó ti àwọn èèyàn kó máa ṣe rí awẹ́wà àwọn nǹkan tó lè fàbùkù ọ̀gá abiṣẹ́ ò báyọ̀ ṣe torí kíni ifatu naf wà izatu naf torí bí ẹ̀mí ara ẹ̀ tóbi bẹ́ẹ̀yàn bá ń gbé ẹ̀mí ara èèyàn tóbi èèyàn á fẹ́ gbé ẹ̀mí yẹn ga ju gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ yìí lọ nínú àwọn nǹkan tó máa jẹ́ sábàbí fún wa láti lè máa jìnnà sí ohun tó bá ń jẹ́ ẹ̀ṣẹ̀ nìyẹn kọ́nà ọba fún máṣẹ̀ ńlá ẹnì kọ̀ọ̀kan wa nínú ẹ̀ṣẹ̀ wámínà lásìbáàb nínú àwọn nǹkan tí á jẹ́ sábàbí àyà alámọ̀lẹ̀ insan annalmasiya sharrun kulluha òun náà ni pé kọ́mẹ̀dé èèyàn mọ̀ wípé ohun tó ń jẹ́ ẹ̀ṣẹ̀ ńkọ́ o aburú ni gbogbo ẹ̀ kò sí dáadáa kan báyìí nínú ẹ̀ṣẹ̀ ọlọ́ni wa yas'alunaka 'anil khamri wal maisir ọlọ́ni ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam wọ́n á máa bí eléèrè nípa tẹ́tẹ́ títa àti ọtí mímu qul fihima ismun kabir wa manafi'u linnas ọlọ́ni sọ fáwọn èèyàn wípé àǹfààní wà lára ọtí àti tẹ́tẹ́ o ẹ̀ṣẹ̀ sì wà ń bẹ̀ wà ìsúnmọ́hùnmá akbaru min nàfàìhìmá ṣùgbọ́n wà burú tó wà ń bẹ̀ ó pọ̀ ju dáadáa táwọn èèyàn lè rò lọ ìgbà mi ẹlòmíà fẹ́ mẹ́mu alọ́ ní fi lo oògùn ni ẹlòmíì fẹ́ mọ gógóró a ní wọ́n ní kí n fi po àgbo ni ṣẹ̀mẹ̀ pàǹfààní kan nìyẹn lọ́dọ̀ títí ẹ̀ ẹlòmíì alóhun ta tẹ́tẹ́ nígbà tóhun ta tẹ́tẹ́ ọlọ́run ní kóhun jẹ lálọ́ọ̀dù tó fi lé òun lé torí pé òun ò rówó sọ òun bá lọ fi owó tó ń jẹ níbi bàbá àjẹ̀bù òun lọ fi sanwó lé ṣẹ̀mẹ̀ pé àǹfààní nìyá rí ṣùgbọ́n náà wọn bá ní kí ọlá sọ wípé ṣùgbọ́n o wà ìsúnmùhùmá akbaru min nafa'ihima aburú tó wà mẹ́ ńkọ́ ó borí dáadáa tẹ́ rò pé wà mẹ́ wà má kánà aqibatuhu sharru fasharru kulluhu gbogbo tó bá ti jẹ́ pé ìgbẹ̀yìn aburú ni irú nǹkan yìí náà aburú ni torí pé kò lè ní àǹfààní wàlà àkíbàtú lilmuttaqin ìgbẹ̀yìn tó dá sí ni àwọn ẹni rere ní máa bẹ fún ọ kọ́lọ̀ bá kó má ṣe ìlàwà ń bẹ̀ ẹ rí ẹ̀ṣẹ̀ tẹ rí a máa jẹ́ sábàbí zulumatul qalb a máa jẹ́ kí ọkàn kí òkùnkùn wà ní ọkàn wadiqul qalb a máa jẹ́ sábàbí kí ọkàn lé kí ọkàn sì kó di wa ghammatul qalb wa huznul a máa fa ìbànújẹ́ ọkàn fún yàn wa hisarul bákan náà ni wípé a máa da ọkàn rú wàṣí datul qalb ẹ̀ṣẹ̀ a máa fa sábàbí kí ẹ̀mí lé o bákan náà ni wípé wà tùmọ̀síkò aṣáman bákan náà gbogbo ẹbí tó ti ń tò ẹ̀ṣẹ̀ a máa dàrú o nígbà tó ọmọ kan tó bá lóyún ẹ̀sìn wálé ṣẹ̀mẹ́pẹ́ bí tó ti ń tò látàrí oyún ẹ̀sìn a máa dàrú kọ́nà ọba kó má ṣẹ̀ṣẹ̀ wá ń bẹ́ kó bákan náà wà tó àfọ àmọ̀ká wá máa tilẹ̀ àdúwù ẹni bá ń bọ̀ tájà lọ́wọ́ tó bá ti dẹ́ṣẹ̀ ọlọ́wọ́n ọba ọlá kò ní jẹ́ kírú ẹni bẹ́ẹ̀ ní agbára bákan náà ni wípé wàtáàrí atolukọ́lùmù mẹ́zìnátìhì gbogbo ohun tó jẹ́ iyì ọkọ̀ gbogbo iyì ẹ̀dẹ́ ènìyàn nígbà tí èèyàn bá ti ń dẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ á máa fa sábàbí kí èèyàn pàdánù gbogbo nǹkan tí a ti sọ yìí bákan náà ni wípé ẹ ní rí èèyàn kan láyùmkin antufi allah wataxar kò pọ́sibù lé ayé kẹrí èèyàn kan kó máa tẹ̀ láṣẹ ọlọ́wọ́n ba kó wá pàdánù wàlàyùmkinu antaṣiláha watarubah kò sì rọrùn fún èèyàn kan lé ayé kó jẹ́ ní tí máa ń ṣe lọ́wọ́ ọba kíru ẹni bẹ́ẹ̀ wá ṣoríire ní ayé àti ní ọ̀run o. wàtúzílù min alqalb tùmọ̀ àníìnà bẹ́ẹ̀ ọba ti ń dẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ á máa kó ìfọ̀kànbalẹ̀ kúrò nínú ọkàn yẹn o. báàdà àǹkánà àmínàn lẹ́yìn ìgbà téèyàn ti jẹ́ ní ìfọ̀kànbalẹ̀ ẹ̀ṣẹ̀ á máa fa sábàbí kéèyàn dẹ́ tí ò ní fọ̀kànbalẹ̀ wàtúzílù alghina wàtúsábìbù fàkọrọ̀ báàdà bákan náà ni wípé wàtúzílù àìníhù mọ̀hábàtìlá ẹni tí ó ti jẹ́ tó lọ́ọ́ bá nífẹ̀ẹ́ sí tó bá ti ń dẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ á máa fa sábàbí kí irú ẹni bẹ́ẹ̀ kọ́ lọ́ọ́ bá àlékè ọlá kó má nífẹ̀ẹ́ mọ́ o la fi gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé a sá fún ẹ̀ṣẹ̀ kọ́ lọ́ọ́ bá àlékè ọlá kó má ṣẹ̀ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa bákan náà nínú àwọn nǹkan tí ó máa ń jẹ́ sábàbí kéèyàn sá fún ẹ̀ṣẹ̀ kọ́sùrù ni wípé èròǹgbà wa ká jẹ́ kí mo fẹ́ dà mo fẹ́ kẹ́mi mi gùn ká jẹ́ kí àwọn èròǹgbà wa kó kéré yàwádù ahaduhum law yu'ammaru alfasana wàmà huwa bi muzahzihi min al'azabi an yu'ammar ọlọ́ni ẹ̀rọ àwọn yahudi yẹ èèyàn wọn yàwádù ahaduhum a máa ń nu ọkọ ẹ̀ pé kẹ́mi òun ti ẹ̀gùn kódà kó wúlò one thousand years ilé ayé ọlọ́ọ̀bá ní wàmà huwa bi muzahzihi min al'azab tó bá lo one thousand years láyé lórí nǹkan ń ṣe lọ́wọ́ ọba eléyìí ò ní ṣe láǹfààní kò sì ní là kúrò níbi ìyá ọlọ́wọ́n ọba àlekí ọlá béèyàn bá ti ń lé ẹ̀mí fẹ́ gùn òun lá máa bí káwọn èèyàn ògùn oríṣiríṣi àìkú ayẹta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yọ́nú ayé nígbà tó jẹ́ wípé ilé ayé ilé ayé náà ni mankana hamuhu duniya ja'ala Allahu al-faqra bayna ó lẹ́nu tó bá jẹ́ pé gbogbo èròǹgbà títí ẹ̀ ilé ayé ilé ayé ni ja'ala Allahu bayna 'aynayhi al-faqra ọlọ́run bá máa gbé òṣì síbi iwájú orí ẹ̀ báyìí ni gbogbo ògbà á máa róṣì ni tó bá sì ti rí òṣì gbogbo ògbà á máa bẹ̀rù òṣì eléyà wa fako máa sá káàkiri látàrẹ̀ kò ní ní ìfọ̀kànbalẹ̀ láàárọ̀ títí dalẹ̀ ẹ̀rí pé ilé ayé lẹ́ni mélòó mélòó àwọn èèyàn tí wọ́n ní owó ṣùgbọ́n wọn ní fọ̀kànbalẹ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa oògùn bp àbí hypertension tẹ bá polówó ẹ̀ lọ́dọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn tẹ̀ ń wò pé wọ́n ní owó àwọn tẹ̀ ń wò pé wọ́n ní ọlálẹ́ ayé yìí kò sí iye tí wọn ò lè fi rà torí pé gbogbo èròǹgbà àwọn ilé ayé ni látara bẹ́ẹ̀ ẹ̀mí wọn wá balẹ̀ jọmọ́ ló fi jẹ́ pé a gbọ́dọ̀ ṣe tẹ̀sírùn amal èròǹgbà wa mo fẹ́ lówó mo fẹ́ nígbà mo fẹ́ láwo a gbọ́dọ̀ jẹ́ kó kéré mùsùlùmí a máa ronú pé mo fẹ́ ní dáadáa lé ayé wa minhum man yaqulu rabbana atina fi dunya hasana ọlọ́run ló ń bẹnu àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwọn tó jẹ́ pé ilé ayé nìkan ló máa ń wá fámọ̀ láhùn mi náà àkírọ̀tì mi nìkọ̀láàk mi nọ́síf ọlọ́run ní ṣùgbọ́n tó bá di lọ́rùn wọn ní nípe ṣùgbọ́n bẹ́nu àwọn onígbàgbọ́ òdodo wọn a máa sọ pé rọ̀bánà àtinà fìdúnìyà hasana ọlọ́run ọba wa fún wa lórí ilé ayé wa fìlà àkírọ̀tì hasana tó bá tún di lọ́rùn wọn náà ọba má gbàgbé wa wa kìnà àdábà náà kò sì wá là wá kúrò níbi ìyà ilé ayé ìyà ná tayé àti tọ̀run kọ́lọ́ òun náà ní báwo mo ṣe fẹ́ ṣoríire ní àlùkìyàmọ̀ òun lámàrò yàtàfàtàrò fi àkíbàtì ìbàdàlmọ́t àmàrònú kí lòun fẹ́ bá pàdé lẹ́yìn ikú anabi sallallahu alayhi wa sallam ó ní akthiru min zikiri hadini lazat almọ́t ó ní ẹ máa rántí ikú lọ́pọ̀lọpọ̀ zurul qubura anabi sallallahu alayhi wa sallam ó ní qad nahaytukum an ziyaratil qubur ó ní ìgbà kan rí mo ti kọ̀ fún yín pé kẹ́ toró ń bẹ́nu àwọn mùsùlùmí àwọn tí wọ́n ṣe gbà Islam tí gbàgbọ́ ò tí ì dúró ní ọkàn wọn tó bá wá lọ sí tẹ́ wọ́n wá máa tọrọ àdúrà ní tẹ́ wọ́n á máa ní káwọn òkú tó ti wà níbi tẹ́ yìí kí wọ́n bá wọn ṣe nǹkan kan lóhun tí wọ́n lágbára lé lórí ànábì sọ́mu àlùwọ̀sánlá wá kọ̀ fún wọn pé kọ́ máa lọ visit sáré mọ́ ó wá padà sọ fún wọn gbà tí imọ́ni ti wà ní ọkàn wọn sọ̀rọ̀ lókòbóòr ẹ máa lọ bẹ itẹ́ wò fa innaha tudhakirukum bil akhirah tẹ́ bá ti lọ sí tẹ́tẹ́ lọ bẹ́ẹ̀ wò á máa rán yín létí àlùkìyàmà man kana yuridu dúnìyà man kana yuridu àjílàtà ọlọ́run ọba àlékiọ́lá ó lẹ́ni tó bá jẹ́ pé ilé ayé ilé ayé ló ṣe àwa ọlọ́run ọba àlékiọ́lá ó ní àfun nínú ẹ̀ ẹ̀ ń ta bá fẹ́ ni wa man kana yuridu àkírà wà sáà ṣùgbọ́n tó bá jẹ́ pé tó ń wá àlùkìyámọ̀ ni ọlọ́run ọba la máa fún ilé ayé àtúfun ní ọ̀run kọ́lọ̀ ọba àlékiọ́lá kó má ṣe ṣe bẹ́ẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa o. ìṣ akọ afẹ́ akọ gbogbo wa náà la máa padà sí ọ̀dọ̀ ọlọ́run ọba àlekè ọlá nínú àwọn nǹkan tí máa ń jẹ́ sábàbí kí èèyàn jìnnà sí ẹ̀ṣẹ̀ mọ̀jànàbàjù alfudun fi tọ̀hámi wa ṣàrọ́bì wàlmùkọ́látọ̀ òun náà ni wípé a gbọ́dọ̀ jìnnà sí ìmá pọ̀jù nínú oúnjẹ jíjẹ ìmá pọ̀jù nínú mímu ìmá pọ̀jù nínú pé ká máa wà pẹ̀lú àwọn èèyàn gbogbo ìgbà ká fẹ́ kú ọ̀rẹ́ lóríṣiríṣi wàkúlù wa ṣìrọ́bù wàlàtùsírífù ọlọ́run ní ẹ máa jẹ ẹ máa mu ṣùgbọ́n ẹ má ṣe àṣejù ẹ má ṣe àṣejù mélòó mélòó nu ọmọ ẹ̀dẹ́ èèyàn tí ò rí jẹ mu tẹ bá wá dí àwọn kan lénìí tí àwọn èèyàn bá gbé oúnjẹ síwájú oúnjẹ tí èèyàn kan ṣó fẹ́ jẹ ẹ rò pé èèyàn dọ́sìn kan ló fẹ́ jẹ níjọmọ́ mọ̀nkásúrọ̀ tọ́ àmúhu kásúrọ̀ náà mùhù ẹni ti jẹun jù wá sùn jù wọ́n náà rọ́fìlà ànilá ẹni tó sì tó bá ti ń sùn jù a máa gbàgbé ọlọ́wọ́n ọba ló fi jẹ́ pé àtòrun wa àtòúnjẹ wa àti mímu wa àti ipa fẹ́ máa bẹ pẹ̀ láwọn ènìyàn a gbọ́dọ̀ gbìyànjú ká jẹ́ kó jẹun tó kéré pàápàá jùlọ tó bá ti jẹ́ àwọn ẹni aburú nínú tá jẹ́ sábàbí kí ẹ̀mí wa kó máa dìnà sí ẹ̀ṣẹ̀ nìyẹn bákan náà sábàtúlẹ̀ ìmánì fil qalbi òun náà ní wípé kí ìmánì kó dúró ní ọkàn wa tí ìgbàgbọ́ bá dúró nínú ọkàn wa a máa jẹ́ sábàbí fún wa láti lè máa jìnnà sí ẹ̀ṣẹ̀ tẹ́ bá rí èèyàn kan tó ń sáfẹ́ṣẹ̀ zálìkà bí sábàbí ìmánìyí bí uqubati azunub ìyà máa jẹ́ látara pé nígbàgbọ́ pé gbogbo ẹni tó bá dẹ́ṣẹ̀ ìyà ń bẹ fún lọ́dọ̀ Ọlọ́hun Ọba. ìmọ̀ ni wa òun ló máa ràn wá lọ́wọ́ béèyàn bá fẹ́ sá fún ẹ̀ṣẹ̀ a nídìí sọ́bùrù láti ṣe sùúrù. ohun tó bá wá jẹ́ sábàbí kéèyàn ṣe sùúrù ìgbàgbọ́ náà ni

a máa san wọ́n ní ẹ̀san wọn ní pípé ẹ̀san tá a wá fẹ́ san wọ́n kò ní òdiwọ̀n béèyàn bá ní ìgbàgbọ́ nínú irú àwọn ẹ̀san báyìí á jẹ́ sábàbí kéèyàn lè ṣe sùúrù jọmọ́ wajazahum bima sabaru jannata wa harira ẹ̀san tá a máa fún àwọn onísùúrù látara sùúrù wọn àlùjánnà ni kọ́nà má ṣe ṣe bẹ́ẹ̀ fẹ́ nìkọ̀ọ̀kan wa nígbà tá a bá ti ní ímánì á máa jẹ́ sábàbí fún wa láti lè máa ṣe sùúrù kì í tó jẹ́ láti lè máa jìnnà sí ẹ̀ṣẹ̀ kì ṣùfàtú sọ̀lìhìn òun náà ni wípé ká máa báwọn ẹni rere ká máa wẹ̀ pẹ̀lú wọn gbogbo gbà ọlọ́run ní yáyọ alẹ́dínà amọ́nu takullaha wakunu máa sọ dìpì ọlọ́run ní ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ páyọ lọ́wọ́ ba ẹ sì máa bẹ pẹ̀lú àwọn ẹni rere. ànábì sallallahu alaihi wasallam ó ní látú sọ́hìbì ilà mùmínàn ànábì ní tó bá fẹ́ múyàn lọ́rẹ̀ sallallahu má bá yọkan jẹun àyàfi kó jẹun tó páyọ lọ́wọ́ ọba àlékè ọlá o fẹ́ mú yàn lọ́rẹ̀ gbìyànjú láti mẹ́ni rẹ lọ́rẹ̀ ọlọ́ni wasbir nafsaka ma'a alladhina yad'una rabbahum bil ghadati wal 'ashiyyi yuriduna wajha ọlọ́ni rẹ ànábì sallallahu alaihi wasallam fún ẹ̀mí rẹ ní sùúrù láti máa bẹ pẹ̀lú àwọn tí wọ́n rántí ọlọ́wọ́n ọba láàárọ̀ àti lálẹ́ kéèyàn bá ní sùúrù jọmọ́ èèyàn ò ní lè báwọn ẹni rẹ ṣe torí pàwọn ẹni rẹ tó fẹ́ bá ṣe wọ́n lè má ní owó wọ́n lè má kọ́lé wọ́n lè má lókìkí gbogbo àwọn nǹkan téèyàn ní nílé ayé wọ́n lè má ní tó bá báwọn ẹni rìn gbogbo ìgbà tó bá ti fẹ́ jẹ nǹkan tó jẹ́ haram wọ́n á máa sọ fún ẹ pé irú owó yìí ò máa ń ṣe owó ẹ̀tọ́ ọjọ́ tó fẹ́ lọ gba owó èlé owó lápò wọ́n á máa sọ fún ẹ pé ọlọ́ọ̀bá máa pa owó yìí rò ò ní lò kó fi jèrè ò ní fi ṣòwò kó jèrè wá ṣọ́ọ̀tì ni dáadáa tí wàá máa rí lára wọn nìyẹn gbogbo orú nǹkan yẹn lẹ́lòmíì ò fẹ́ gbọ́ àwa máa sá fún àwọn ẹni rẹ̀ ohun tó sì lè jẹ́ ká ṣoríire ayé àti tọ̀run òun náà ni wípé ká máa bẹ pẹ̀lú àwọn ẹni rẹ̀ kọ́nà ọba kó má ṣe fi ẹnì kọ̀ọ̀kan wa kó má ṣe fi wá ṣe kò ń gẹ dáadáa béèyàn bá ń bẹ pẹ̀lú àwọn ẹni rẹ̀ ìdá àná sí ìta yorùbá kìrúnàk tó o bá gbàgbé wọn arán ẹ létí wá ìdá àdàkárùtà yorùbá tó o bá rántí láti ṣe dáadáa wọn arán ẹ lọ́wọ́ wàtárọ̀ fíhìm àjá ìbálá àwọn ìyanu ọlọ́wọ́ ọba oríṣiríṣi eléyìí tá a máa fún wọn náà láǹfààní láti ṣe dáadáa wà á máa rí nù gbèsè ayé wọn kọ́nà ọba kó bẹ́sẹ̀ fi wá ṣe kòǹgẹ́ dáadáa tá a bá mójútó ìkan nínú àwọn nǹkan mọ́kànlá tá a sọ yìí a máa jẹ́ sábàbí fún wa láti lè máa jìnnà sí ẹ̀ṣẹ̀ bàbá ṣe wá mójútó àwọn nǹkan yìí tó bẹ́ẹ̀ náà ni ìjìnnà sí ẹ̀ṣẹ̀ wa bẹ́ẹ̀ náà ni a ṣe tó aqulu qawli hadha astaghfirullahi wa lakum wastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. The topic of our sermon is continuation of what we started last week. We started last week a topic that has to do with sins and the evil effect of sin and how can we go away from sin. We mentioned in the last sermon that Allah subhanahu wa ta'ala yuhibbu tawabin Love the, the people that repent to Allah, people that avoid sin, and Allah subhanahu wa ta'ala is ready to forgive our sins. I will mention five things that can be in impediment or hindrances when we want to repent to Allah. Sometimes when we want to repent to Allah, it will come to our, our mind that our sins is far greater than the mercy of Allah. And we debunk this belief that a believer should always believe that whatever the magnitude of your sin allahu yaghfiru dhunuba jamiha allah can forgive you every of your sin so we pray to allah to accept what we have said and today what we want to mention is that no matter how pious you are shaitan will always come to you and sometimes so shaitan will be successful by making you to commit sin and in this sermon we have mentioned eleven things that will assist you in your path to almighty allah when you want to go away from sins, these eleven things when you practice any of them or all of them together they are going to assist you to avoid things that are displeasing to Almighty Allah so the first thing we have mentioned is to know the evil of sin to know that sin is evil sin is evil this is the first thing that we have mentioned that Allah subhanahu wa ta'ala will not forbid anything except that that thing is evil as Allah mentioned that the Prophet sallallahu alaihi wasallam yuhillu lahum at-tayyibat he made permissible for them at-tayyibat good things wa yuharrimu alayhim al-khaba'ith and he forbade them from coming near to what al-khaba'ith filth dirty that is the essence of the prophet's message the second thing that will assist us to move away from sin al-haya al-haya bashfulness to be shameful in the front of Allah subhanahu wa ta'ala to always have the feeling that Allah is watching over us to always have the feeling that whatever we say Allah hears and when we are feeling like this it will assist us to shun evil the third thing we have mentioned is al-yaqeen anna tazulu bi ma'siyah that whenever you commit a sin Allah is going to take away from you a favor. It is a favor for you to see. For you to hear is a, is a favor from Allah. When you continue to sin, Allah can retrieve this from you. He can take away your eye. He can take away your leg because of your sin. So when you have this in mind, it will also assist you to move away from sin. Part of what we have mentioned is that لكل معصية نتيجة For every sin is a result. When you sin to Allah subhanahu wa ta'ala, there is a result for that in this world and result for that in the hereafter. Among the results in this world, al-faqru is poverty. Among the results in this world, biqul qalb is not to have peace of mind. And part of the reward for sinning in, on the day of judgment is hirimani ruyatillah The people that sing to Allah in this world will not be permitted to see Almighty Allah on the day of judgment. Part of what we have mentioned, Muhabbatullah, إذا كنت تحب الله, when you love Allah subhanahu wa ta'ala, this will assist you to move away from sinning. As it is said, إن المحب لمن يحب مطيع. Whenever you love someone, you try as much as possible to obey that person. So when you love Allah subhanahu wa ta'ala, it will become very easy for you to obey Allah and shun everything that Allah does not love. Part of it is for a man to know the value of himself. When you know that you are the most valued entity on in the heaven and on the uh, on earth, Allah subhanahu wa ta'ala said, the وَلَقَدْ كَرَّمُنَا bani Adam." We have honored the children of Adam above every other creation that we have created. Man is honored better than the angels That is why we see wa idh qulna lil malaikati isjudu li Adama fasajadu. Allah subhanahu wa ta'ala commanded that the angels, all of them, including the jinn, to make prostration in order to honor Adam alayhi salam. So whenever you remember that you are favored, that you have honor in the sight of Allah, this will also assist you to move away from sin. Part of what we have mentioned is to know that there is no aspect of sin that is good. There is no aspect of sin that is good. Part of what we have mentioned is to reduce our hopes. When you hope for long life, you hope that you will still have money. This can take you away from the path of Allah. It is not forbidden for a believer to seek for this world. But atawasutu, atawasut, moderation, fi kulli shay, in everything. When you are seeking for money, you should be moderate. You should always seek for what is permissible and try as much as possible to shun what is not permissible in the sight of Allah. Part of what we have mentioned, kuwatul Iman, when you have firm faith in Allah, that Allah subhanahu wa ta'ala is going to reward you for whatever you do. The level of your Iman will determine your level of obedience to Allah. The last thing we have mentioned, Suhbatul Salihin, is to keep company with righteous people. When you are you are complaining the righteous people they will remind they will remind you whenever you forget your duty to Allah whenever you remember to go to the mosque they will assist you but when you take complaint of the evil one whenever you even remember to do something that will benefit you they try as much as possible to hinder you from following Allah from obeying Allah that is why the prophet sallallahu alaihi wasallam said la tusahib illa mu'min do not take as your companion except a believer wala taqul وَلَا يَأْكُلْ طَعَامَكَ إِلَّا تَقِيًّا And do not permit to take from your food except someone who is righteous. وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا فاعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين قوموا لصلاتكم يرحمكم الله Thank you.